الحمد لله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته dájájú ìṣẹ̀dá tó lọ ẹlẹ́dà wa tó ṣe fún àmì yóò máa ṣe dáadáa yóò tún máa ṣàìdá ó lè máa ṣẹ̀sìn ó sì tún lè yá ó tún kọ́ ìyìnfẹ́ sìn yàtọ̀ sí àwọn màláìkà tó ṣe pé dídá tó ló wá dá wọn wọn ní nǹkan méjì tí wọn ṣe tí wọn máa ṣẹ̀sìn fún Allahu azza wa jalla lọ ní gbogbo gbà ní òru àti lọ́sàn wọn kì í jẹ bẹ́ẹ̀ ni wọn kì í mu wọn kì í sùn kì í ti ẹran àti rẹ̀wọ̀n tó ń ti pé gbogbo tí màlẹ́kà ń ṣe yìí ó ti ṣe jẹ́ pé kò sí ìṣẹ́jú àyà nínú bíbẹ màláìkà tí màláìkà fi jẹ́ pé ó ń sinmi tí ò jẹ́ pé ń ṣẹ̀sìn olú ẹlẹ́dàá kò bùkátà rẹ̀ nítorí pé ẹ̀sìn tí màláìkà ń ṣe báwọn màláìkà ti ṣe kọjọ́ àti bó ti ṣe jẹ́ pé wọn ní nǹkan méjì tó ń ṣe tí wọ́n máa ṣe àfọ̀mọ́ àti ìjọsìn fún Allahu lọ ọlọ́ọ̀bù ọ̀tẹ̀tẹ̀lá rẹ̀ sàǹfààní kan ọ̀tẹ̀tẹ̀lá rẹ̀ ní kankan eléyìí tó ṣe pé kò ní tẹ́lẹ̀ dájú kó tó dá ọmọ láìka eléyìí túmọ̀ sí pé ọlọ́ọ̀bù akbar olú ẹlẹ́dàá lọ́ba tó rọrọ̀ ní ọ̀rọ̀ eléyìí tó ṣe pé ọ̀tayọ̀ gbogbo bá ti ṣe lé ó dá wọn pé kí wọ́n bẹ́ẹ̀ kì í ṣe nítorí pé ó ní bùkátà sí nǹkan tí wọ́n ń ṣe òun náà ní ọlọ́ọ̀ ṣáájú kó tó dá gbogbo nǹkan òun náà ni ọba tó ṣe pọ́ rọrọ̀ tayọ gbogbo nǹkan eléyìí tó ṣe pọ́ ṣẹ̀dá òfin kankan bùkátà kankan lọ́bẹ̀ nìkan nítorí pé ọba tó ṣe pé ọba tó dá dúró ni ọba tó ṣe pé gbogbo nǹkan ó ń bùkátà rẹ̀ láti lè bẹ́ẹ̀. àwọn mọ̀lẹ́kà yìí báwọn ti ṣe jẹ́ pé tí wọ́n ń ṣe àwọn ṣẹ̀yà pé àwọn jẹ́ àtòbí jẹ́ wọn torí pé àwọn ṣayatin àwọn kì í ṣe ti Allahu rárá olúwa ti dá wọn bẹ́ẹ̀ fáwọn jẹni tí ó máa jẹ alátakò kèfèrí aláìgbàgbọ́ sí ẹlẹ́dàá rẹ̀ Allah ẹni tí òwò ata dúró lórí báyìí wọ́n ti ya tara òhun òhun ní sin Allah wọ́n máa jẹ́ ẹni tó ṣe kó sáìgbàgbọ́ sí i àwọn tí wọ́n á gbìyànjú láti pé ọmọ ènìyàn àtàwọn àǹjẹ̀nú yòókù àwọn máa yọ wọn lẹ́nu káwọn náà má jẹ́ ẹni tí ó gbàgbọ́ nítorí pé ó wù àwọn tó bá dojú ọ̀gbìn dàlùkìyàmà káwọn ọmọ dání kan wọ́n náà ó jẹ́ pé àwọn orí ètò pọ̀ jù nínú àwọn èèyàn àtàǹjẹ̀nú àwọn orí wọn kó wọn náà kódà tó bá ṣeé ṣe wọn pátápátá yányá ẹ̀ṣẹ̀ ìtọ́nù rọ̀jì Iblis ó ní gbogbo wọn pátápátá ló ń fẹ́ kó wọn ná àfàwọn díẹ̀ tó lu ọkọ yọ abẹ Allah kó sọ alọkànnì ẹni tó kó yọ kò sí tàbí ṣùgbọ́n ìgbésí ayé wa táwa wà yìí téèyàn bá ní fura dáadáa ẹrí gba ṣètọ́nù kò fa àwọn èèyàn lọ́rùn balẹ̀ yọ mọ wá bá wọn níwájú yọ mọ wá bá wọn lẹ́yìn yọ mọ gbọ̀tún wá bá wọn yọ mọ gbòsì wá bá wọn yọ mọ kó ìròyìn ìròyìn sí wọn lọ́kàn yóò máa ṣe wọn lẹ́ni tó ṣe pé ẹ̀yin náà jata Allah kí nìkan tí ó ṣe fún yín kò lè rí yín mú ẹjẹ àjàbọ́ ọmọ lọ́wọ́ ni iná kan tó ń pariwo fún yín kò sí alálásán àtàlọ́ ni subhanallah wọn náà ní sáláì máa rí pé ṣetán gbogbo ọ̀nà ní wọn láti ṣe ọlọ́nà gbogbo ọ̀nà ní wọn láti yà ọ ní kékeré wọn bẹ nínú wa àwọn tó ṣe pé àwọn dúró ti Allah wọn tún máa bẹ ọgbà wọn kọ́ la wọn lọ́wọ́ ṣetán nítorí pé àwọn òdágbára ní tàfilẹ̀ gbára lọ́wọ́ ṣetán àfi ká máa sáàdì olúwa ẹlẹ́dàá wa. torí ẹni gbólóhùn a'udhu billahi minash shaitanir rajim ó pàtàkì púpọ̀ gbogbo ìgbà tó máa ti ń rí kékeré kan pè ọ́ láti pé kí wọn náà ṣe nǹkan tó fi takò tẹ́lẹ́dàá rẹ̀ kíní kan pè ọ́ lọ síbi kí o dúró lọ́ọ̀kan sí gbogbo nítorí wa ṣe má ṣe ó ti máa mọ̀ nínú ẹ̀mí rẹ̀ pé àṣẹ fáànù olúwa wa kọ́ wa lẹ́kọ̀ọ́ wọn ni wa imma yanzaghannaka minash shaytani nazghun fasta'idh billah innahu huwas sami'ul 'alim tí àṣetọ́ni bá fẹ́ mú ọgbọ́n rí tó fẹ́ mú ọkọ́ lójú ọ̀nà ti Allah tètè sádi Allah tètè sádi Allah ọ̀tá tí ń rí wa táwọ̀ rí àfikún ọgbà wa èyí tá à ń rí gan àfikún ọgbà wa kátó wá pé tí ń rí wa táwọ̀ rí orí ẹ̀gbọ́n lọ a'udhu billahi mina ṣàìtọ́nù rọ̀jì a ò gbọ́dọ̀ dé kọ́pẹ́ sí wa lẹ́nu nítorí pé gbóná yẹn ní agbára débi wípé téèyàn bá ti wí àṣetọ́nù bí lànà téèyàn bá ti wí yọ sálọ ni ètò ìfikọ́ máa sọ pé àṣetọ́nù olórí ikú kò ní dá fún kò kúkú ní jèrè tó wọn jèrè tẹ́lẹ̀ náà ni tó wọn jèrè tẹ́lẹ̀ náà ni tó kàn jẹnu rẹ̀ yà a'udhu billahi minash shaitani rajim a'udhu billahi minash shaitani rajim ọgbọ́dọ̀ pẹ́ sí wa lẹ́nu eléyìí á fi máa borí ẹ̀ṣẹ̀tàn àti àwọn ète rẹ̀ àti gbogbo ìròyìnròyìn eléyìí tí ó máa dà sí wa lọ́kàn á tún á máa ṣàkíyèsí nítorí pé kìí ṣe àwọn ìta lè rí nìkan ni wọ́n ń jẹ́ ẹ̀ṣẹ̀tàn àwọn ẹ̀ṣẹ̀tàn náà wà nù àwọn èèyàn tó jẹ́ pé gbogbo ìyànjú tiwọn náà gẹ́gẹ́ bí ìta bí tíṣe máa ń ṣiṣẹ́ rẹ̀ bẹ́ẹ̀ làwọn náà máa ń ṣiṣẹ́ ẹ̀ríkẹ́ àwọn èèyàn míì wà nínú àwọn èèyàn tẹ́kí tó bá ń gbèrò láti ṣe rere tó bá ń gbèrò láti ṣe dáadáa àfi kọ́ màánù tó bá ti lè fi ẹnu rẹ sọ fún wọn ò ní rí dáadáa ń ṣe. wọ́n rí i pé àwọn ń bẹ lẹ́yìn rẹ tí wọ́n máa ṣì ọ́ darí títí tó fi rí i pé ò rí dáadáa ń ṣe. fínísì gbogbo wọ́n mójú tẹ̀sìn tí wọ́n ti gbọ́ tán pèpè fún sọ́là ọ̀tún gba mọ́ṣáláṣí lọ ọ̀tún gba mọ́ṣáláṣí lọ ó rọ àwọn ṣèyàn fún yìí nínú àwọn èèyàn ó lè jẹ́ mùsùlùmí ní pẹ́rẹ́ ó lè jẹ́ kèfèrí pọ́nbélé náà ni táwọn kan ti ti ń lọ́nu wọ́n ti ń lọ́nu wọ́n forí gbálẹ̀ dẹ́wọ́ gbogbo ẹ̀wọ̀n fún òfin tí nǹkankan ní lọ ó fi yakúrẹ́ tẹ́ni gbogbo ẹ̀wọ̀n lọ́ọ́ yamọ́ lẹ́yìn ọrùn kíníkà tí ọ̀kan nínú ọ̀rọ̀ tí ń sọ bá ti lè ta sí ọ létí ìtumọ̀ rẹ̀ ni pé ìwọ náà bẹ̀rẹ̀ sí ní ronú sí pé ah tí wọn náà ti ń lọ mọ́ṣáláṣí gbogbogbò àìsùn sì bá mu. nígbà ah, àwọn èèyàn ní ọlọ́ mọ́ṣáláṣí ìkan ṣe ń sáyé àtúnú ah, ẹ̀ ní ọ̀lọ́ mọ́sálásí ni tó sì lówó torí àwọn èèyàn ní ọ̀kẹ́ fún fún yín báyìí títí ń dá fún wa. nítorí òun fẹ́ kó sẹ́yìn díẹ̀díẹ̀ díẹ̀díẹ̀ díẹ̀díẹ̀ tó bá rí ọmú lọ́nà ọba àdìpọ̀ ń sa ọba àdìpọ̀ ń rán mi sọ fún àmàlí mà wọn àgbà ẹ kíni kí ọmọ parọ́ ọmọ parọ́ títí tó fi gbẹ ìkà mi wà ń bẹ́ẹ̀ a ṣètò àná ti rí mu torí ẹ lórí wa fi mí náà lè dé mi náà sí wọn nà àwọn ṣayọtí ni bẹnu àlùjànnú àwọn ṣayọtí ni bẹnu èèyàn àlùjànnú tó ń bá jẹ ṣètàn lẹ́yìn bá ti sọ a'udhu billahi minash shaitanir rajim ó ti túlẹ̀ ṣùgbọ́n téèyàn téèyàn àbá lẹ́yìn bá ti sọ a'udhu billahi minash shaitanir rajim ọ̀kàlì lẹ́ a'udhu billahi minash shaitanir rajim gan òní lọ òní lọ ẹ̀rí ní akóbá ni bí ọba ti yẹra fún ló tún bímọ ni ìpè ku àjọkú àjọkú báwo ọ̀tọ̀ọ̀tọ̀ la wáyé àṣejọkú òun fẹ́ ba tiẹ̀ jẹ́ kì í ṣe sáà jọkú nítorí kó láàánú rẹ o gbogbo ọ̀nà tó fi rí fóun ba tiẹ̀ jẹ́ ni torí de eléyìí báyìí gbogbo àwọn èèyàn wọn à lè jẹ́ ṣètọ́n kẹ́ẹ́ bó ṣe jẹ́ pé ṣètọ́n ti ń bẹnu wọn àmọ́ kíyèsára àmọ́ kíyèsára ń jábá ti rí pé kéèké ní lọ síbi ká ṣe dáadáa láyé àlè ìdádámọ̀ràn lórí dáadáa tá ń gbèrò pàfẹ́ ṣe àti kọ́kọ́ dínà wa láti ṣe irú wọn ká máa yẹra fún wọn ká máa yẹra fún ti nídìí kọ́ lọ máa pariwo nù wérò yìí àbí kọ́ lọ lé rẹ́díò kó lórí ibu ńlágbájá ẹ̀yìn ẹ̀yìn yẹra fún ọ tí wọ́n bá tàtì mà yẹra fún yẹra fún ẹni tó bá sì rí i pé ọfẹ́ bá tiẹ̀ náà jẹ ó sì wà pèsè kọ́rọ̀ yẹra fún lágbájá o kì í kọ́ ni ká ṣe rere o gbogbo bá sì bàǹkà jẹ́ òní máa kọ́yàn o lọ ẹlẹ́dàá kọ́mọ́sí wa lọ́kàn náà ọ̀ṣẹ̀yà péyìn olú ẹlẹ́dàá wa kó tún wa ṣe ní kọ̀kọ̀ àti ní gbangba olú ẹlẹ́dàá wa kó tún ìgbésí ayé wa ṣe kó tún alùkìyàmà wa ṣe olú ẹlẹ́dàá kó má jẹ́ kí alùkìyàmà wa bàjẹ́ kó sì má jẹ́ kí ìgbésí ayé wa kó dà o subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa